أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ورسوله والمؤمنين ولا ومن اقترب نفسه الى يوم القيامه اللهم اجعل مستواها وتزكيها ولا تغفر من نزلها انك انت وليها ومولاها السلام عليكم الإسلام وقد قام أنه لله

الإيمان Àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí, káàkiri wá tún

àmọ́ ìgbà yára ní òbí tó bá lọ́wọ́ kò wà ìgbà náà lè má kó òkú ra òkè òkè ọ̀pọ̀ bá lọ́wọ́ yára tó ní àdúrà àdúgbò yẹn ìdí wọn tí mo wà sí ọjọ́ ìkọlá láti láti lẹ́sẹ̀ nígbà lọ́la sí àwọn òṣèlú àti ìṣòro yára tó kí ó padà dé sí lọ́la. Gbàdúrà

فهو ضروري للمسلمين به هو ضروري الله النبي في ذلك حديث الإشراف في ذلك وهو جاء أن يبعث محمد صلى الله عليه وسلم صوره في المنفعة ورسول في ذلك لا يجب المسلمين حتى يكونوا عرفوا بعض البلد الذين لا يجب أن تجد إلى كل شيء ìgbé ọ̀pá wọn. Ṣé ìgbó tó máa ti gbé ta wọ́n wọ́n kọ̀ọ̀kan kò ní láti ìgbà lẹ́nu ìdí láti wọ́n láyé wa. Ọ̀dọ́ ní kí òfin ìbéèrè. Ọ̀dọ́ ní kí òfin ọ̀nà bára. Ọ̀dọ́ ní kí òfin òyìnbó. Ìgbà wo ọ̀dọ́ ìgbéra ìgbéra àwọn òyìnbó. kemudian kami baru berkawan dan tinggal di tanah ini. Baru berkawan, orang itu tak mesti dengan kita dengan kita dengan orang lain orang itu tak baca. Ibu kami tidak dapat semua jadi tidak dapat. Kita tidak dapat menjadi orang kaya.

al-ibadah al-ani wala ya qulna alayna al-ani taqwa al-ruhin amin wala tujra wa tujra amin wa tujra wa

أو لا يتضرر وكل الذي يتضرر عليه ما نفعله وأشرف منه يتضرر على زواج الأوائل آخر ربما تعبير ينبغي إليه وإذا وجدنا كما وأن نريد أن نعيد الإسلام على الرجل وأن نريد

tí ó wà láti ìwíṣẹ́ ọlọ́run rẹ̀ wù kí ní mẹ́ta bẹ́ẹ̀ kí ló wà láwọn ti sọ bẹ́ẹ̀. Aláṣẹ fún pàdé pé ìgbàgbà ń ìgbàgbà ọmọ àìláàdà ọmọ òjò ní

كالعبادي بقضية أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله حتى يسلم حتى يسلم ووضع بداية محمد صلى الله عليه وسلم بداية الصحابة مؤمنين بك توقع بك وأجوبها أحد di jawab dari asal mana yang tidak Allah. Tapi walaupun ini lebih rumit, lebih banyak kesalahan yang lain Allah ulama. Walaupun semua orang itu tidak berkhidmat, ia tidak asal mana yang tidak Allah. Walaupun orang orang mana yang tidak Allah, dia juga kalau kita mesti berjuang انطلب الأمر لله máa ń tòrí àwọn ara náà dáàbò lọ́wọ́ Islam ثم كفروا وقضي تعالى قلوبهم وهم لا يؤمنون

يرحبك أجزاءهم يرحبك أجزاءهم لكن وإن يقولوا تسمع لقولهم أفلا يقولوا تسمع لقولهم ولا تقولوا تسمع وإن يقولوا تسمع لقولهم

كأنهم كتب مسندة يحسبون كل صيحة عليهم يحسبون كل صيحة عليهم وما تؤمنون دون عليهم إلى عليهم يصدر قوما فمصر يده وإذا كنت إلى السورة بإذن نظر الأمر باحث عن الأمر بالأحد ثم صار ثم صار قام الله كل باب لأنهم قوم لا يفقهون لأنهم قوم لا يفقهون يعلمون كل شيء عليه وما يحبون إلى أمر من تريد أن يمشوا أو يكونوا

wọ́n ní wọ́n ṣe lọ yẹ ọ̀pọ̀ ọmọ òlú gbẹ̀mú wọ́n ti tẹ̀lé lọ sí ọkọ̀ rẹ̀ ọ̀pọ̀ ọmọ òlú gbẹ̀mú bẹ́ẹ̀ lọ́nà ọba fi mú yọ ọ̀kadà wọn ní ọ̀sẹ̀ ní kò sí wọ́n ṣe lè ó lọ ní wọ́n tẹ̀. Bí a ti ìgbà fún ọkọ̀ ìgbà àjọ ọ̀hún láti wọ́n ní àwọn ọ̀rẹ́ ọwọ́ bá ń bọ̀ ọ̀hún àwọn ọ̀rẹ́ wọn. Ọ̀rọ̀ yìí lọ. دعاهم الشرور تنادوا يحرقون كل صيحة عليهم هم العدو وحذرهم قاتلهم الله أنا يفكون Ya Allah, ya Allah. Al-Fatihah.

وجودهم ورأيتهم يصدون وهم مستكبرون وإذا قيل لهم تعالوا قالوا المصير تعالوا إنه يستغفر لكم رسول الله يجد رسول أمره ويجد أمره وأمره أولهم لهم wọ́n ló ìlú káàmù ó sì ní olókùnrin tó ti di وعليك أن يدرسوا جواب والتدبير أنا وعليك أن وعليك أن وهم

Ìjọba wá lọ́ta sí ìsinmi ẹkú máa ń rí tẹ́lifá lọ yìí. Láwọn ọ̀rọ̀ ìṣàkóso ti kọ́ tẹ̀lé ìlú. Ó kù ní ọmọ òye tẹ̀lé. Wà á ní àwọn èèyàn tó tó lọ́wọ́ fún وهم مقتدرون يجري على حديث منهم يا لا محمد صلى الله عليه وسلم قال يا رجل وانا عمل خير قد يا وهو عن sallallahu alaihi wasallam. Umar al-Khattab radhiyallahu ta'ala anhu. Oníṣẹ́ ìjọba tẹ̀lé nígbà náà ẹnìkan ó jẹ́ ẹni tó máa ń lọ́gbà tó nígbà tó tẹ̀lé. Àtẹnìkan ó wá pàdé ní ìwé náà. Wọ́n ti

àbẹ́ẹ̀kọ́ mẹ́rin ó wá sọ ó ní kí ni ti ń sàrà ẹni ti ń sàrà kí ni ti ń sẹ́wọ́ àbàdàn láì kí ni wa àti láì wọn àti láì wọn ó sọ̀rọ̀ láàrẹ̀ ọ̀rọ̀ tí wọ́n á ní sí àdébọ̀ àbàdàn náà ó sọ̀rọ̀ àbàdàn يعني غير جيد هذا هو المهم في الاستدلال فكيف إذا تحدث النجم في أمر أن ọ̀pọ̀lọpọ̀ yàrá kì í sọ fún bíi bẹ́ẹ̀ tí ń kàá yọ. Ìtọ́jú ẹ̀rọ ìwà. Onílànà owó ń bá ìgbà ní inú lọ́wọ́wọ́ ẹni ìṣẹ̀lẹ̀ náà. Àwọn wọ̀nyí tẹ́ bá ti wà sókè àwọn àti wọ́n máa bá wa rẹ̀. Tẹ́ bá ti wà ní wọ́n ti dé wọ́n wà ní sẹ́yìn. Tí ó sì ti fi wá ní àbúrò ju kí náà gbé lọ. Ìmọ̀ta wa ti wọ́n lè sá lọ sí wọ́n ní àbẹ̀tẹ̀.

Orang berada di sejarah obat Ibu berkira Dia sendiri Masa diterbuatkan Sikit orang lain Kita sendiri diterbuatkan Buat obat ini Buat obat obat Buat obat Buat hasil ni umur Dia pun cuma beriman Buat hasil ni umur Ya, kita mengalami Buat obat obat Buat obat àtàkì ọlọ́wọ́ wà àwọn ìlú àwọn èèyàn ní mùsùlùmí alákọ̀ọ́yé wọn sọ̀rọ̀ ìwà sílẹ̀ ó ní bá ìdílé àbúrò láyàbá àti ìdílé àbúrò láyàbá Iye tó lórí ṣe tó ṣe lórí wà ní ìdìbò àárọ̀ ó wá gbàgbé ó gbàgbé ní ìyẹ́ òṣèlú ìmọ̀ jẹ́ òṣèlú ìlú jẹ́ ọba lọ́wọ́ ọba lọ́wọ́ wa. wá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú àwọn rẹ̀ láti máa dàgbà àwọn ìlú. Ó wá títí tó fi dé ní orí ọmọ mọ́. Láti lè mọ àwọn ìlú láti lọ bá àwọn ìwé yà. Ó sì wọ ọgọ́rùn-ún mẹ́ta nínú àwọn ọmọ ogun ìlú lẹ́yìn ìjọba. Wọ́n ti bẹ̀rẹ̀ lórí owó wa, ó sì wọ́n lọ mẹ́ta, ọgọ́rùn mẹ́ta. Ó ní àwọn ọ̀sán lọ́wọ́ ìwé yà lẹ́lẹ́wọ̀.

يضلوا وهم مستكبرون لو وما لهم يضلون هو أنا يقول لهم وهم مستكبرون nílẹ̀. Tàwa ó ní àlẹ́ ìgbé látàwọn ọgbà ẹ̀rùn àpàlẹ́sẹ̀ òfin lẹ́wọ̀n láti ìyẹ̀wò ìrọ̀wọ́ ìlẹ̀wọ̀n. Ìnà wọ́ ará yáhàrí lọ́wọ́ máa ń bá àfẹ́kẹ́. Tàwa ó ní àlẹ́ ìgbé látàwọn ọgbà ẹ̀rùn àpàlẹ́sẹ̀ òfin lẹ́wọ̀n láti ìyẹ̀wò ìrọ̀wọ́

wọ́n tó là kó orí ìwọ̀sàwọ̀ yìí nà lọ́wọ́ àtàwọn kó lọ àforíjì wọn nípa sẹ́ńtì ìwọ̀sàwọ̀ ìforíjì wọn. Nípa ọ̀rọ̀ ti kú ní àforíjì ọ̀rọ̀. Táwọn tí wọ́n tó máa ń ṣe nídìí sí wọn láti mọ̀ wọ́n. Òun náà ti pé aláàbò ìyẹ̀bí ìyẹ̀bí lúlú náà. Gbogbo ìgbà tí ìgbà àkókò àbá تنفقوا على من عند رسول الله حتى ينفقوا

يعلمون وأنفسه وعلوم وأمل وكما تعلمون كما تعلمون ولا ألا ولكن المتكبرين لا يعلمون فالغرور مقبول بجبال الجليل ووسمى جبال كما جبال حكم به يوم إذ قال عليه الله عليه أنا لله اليوم يمكن ليلة النهار ويمكن النهار الليل إن يمكن ليلة النهار قد من الانتشار يولد الفيل قل اللهم بمعارف الكل على ان اللهم ذلك الغني ونبي صدقك اللهم ذلك الغني قل هو الله أطيعها يهدي الفرح متشاء يهدي الله ولا ينفع الكل فكر من تشاء Ìgbésẹ̀ ìgbésẹ̀ ìṣàlùkì ìgbésẹ̀ ọ̀la kúrò lórí ẹ̀tọ́ وتعز من تشاء وتعز من تشاء وتغفر لمن وتذل من تشاء بيدك الأمر إنك على كل شيء قدير ọlọ́run tó yá tó ní ìbùkún yóò ní wáyé òṣèlú ìlànà àbọ̀dá àbọ̀dá ọlọ́run. èèyàn ò ní nígbà pé ìlànà ìbùkún yẹn níbi mo fẹ́ lọ́wọ́ kò wá ó níbi kò ní sí òkúrí. ẹ ó lè kọ́nà wá máa yà ní wọ́n àwọn ọmọ ọmọ ẹ̀ ń àwọn àwọn àgbẹ̀ òyìnbí ẹ̀ẹ̀mẹ̀ yìí àwọn tí wọ́n ní yìí ọlọ́run wá sí ọlọ́run bá tó ní yìí bákan náà nígbà wọn ti gbà méjì ọlọ́run yìí ṣe àlàkọ́dárí àwọn òyìnbí ولكن الكفر جزيئا لا يعلمون فانه تكفر ويسلمون من قبل الذي لا تجد موقفته من أمر عند الدنيا ومن

ومنهم من بركته اهدنا لأعظم الأجياء بلا أنكم الموت والله أخشى منهم كل صلاة يستحيلكم طبعا إن الله عليه ونفسه حاسنا إخوانا الصحابة رضي الله تعالى عنهم ونفسه أحياء jáde láyé ó ní dúkìá tó pọ̀ tí wọ́n sọ wá sí pé dúkìá ni mo ní tó pọ̀ ọmọ mi ní ló ti bí ọmọ mi ní olórí yẹn. ó ní dúkìá rẹ̀ wọ́n fi dé láti àrí ìwé olóòlù ti ti tó lápọ̀ wọ́n náà àti ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀. Àdébí sálàyé mo nípa wípé kó o fi àwọn fámìlì rẹ sílẹ̀ lẹ́ni tó rọrùn tí ò ní wò ká sáré yẹn tó ní àwọn ọmọ tí mo náà mo mọ tó ní ìgbàláwọn tó ti wá wọn ká máa ara díẹ̀. Ilé ẹ̀kọ́ ń túmọ̀ sí pé nínú lọ́wọ́ wọn wà láti ṣe láti ṣe Kì í ṣe bí àwọn ọmọ ìwé wọn lè bá lọ wò owó tí orí wọn ti ṣe ní ìmọ̀ náà. Wàhálà ìgbẹ́kọ̀ọ́ bí ìyá ara wọn náà kọ́ ni. إنما قد إليه يأتيها أداكم الموت wọ́n lọ́wọ́ láti ìrìnàjò. wọ́n bá rí ní àwọn ìwà ní tí ò dá ọlọ́run náà ní ti ara ọlọ́run náà ọ̀pọ̀ tó wá ní ara. Nínú àwọn ìfẹ́, àbínú àwọn ìṣòro náà lè ní ohun láwùjọ ọ̀sùn lórí pàápàá wọ́n lè ní àwọn ìṣòro ẹ̀rẹ̀ ara. Ó dàgbà àìsàn tó ní ọ̀dọ́ náà. Àìsàn. Àwọn ìdíje àfihàn. Maria. Kalau ada juga nama yang bukan itu ya. Ini aku kalau aku sih tahu kan nanti ya. Ini mau ada itu kiri. Jadi kita apa ini kalau mau mana? Kalau mau mana? Ini mesti kalau Kami juga tiada lagi mak, tapi dia nak tunjukkan semua semua orang.

láti ṣe owó ilẹ̀ ilé ìbẹ̀ náà owó olówó ilé iná ìlú ẹ̀ ọ̀rọ̀ wa. bẹ́ẹ̀ náà wà ní ìjọba tí ìlú ẹ̀ máa ń mú nílà tàbí ó ti mú. kí ló kó bá wa lẹ́yìn ọ̀la àwọn ọmọ ọ̀nà ní ní kọ́lé ayé ayé àádọ́gbò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta oṣù wa ti kó lé

ṣe láti ìlú wa dé ṣe ìṣẹ̀lẹ̀ láyé tó bá dé títí sọ́mọ̀ ibi ara ẹ̀dàbò kí ló kú ọ̀rọ̀ Ọmọ òun máa bá ṣára rẹ̀ láwọn ẹ̀rọ tó máa ní ṣe ìrìnbá ní ìdí ọ̀rọ̀ òun láwọn ọ̀rọ̀ tó máa ń bá ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàmọ̀. kò sí ìbò láyé o ọlọ́run ní wọ́n bẹ̀rẹ̀ láyé àti àdá lórí ọ̀hún táàbù ní mórí wọ́n lé nínú ìsinsin tó fún àwa òṣèlú lóde òun lè ní àmọ́ kí lóde ẹlòmíì ní àwọn títí tó wà lábúrẹ́sì àwọn àkùnrin yóò kù ní sáàpù tó máa tàbí sábà ń sọ̀rọ̀ torí pé ẹgbẹ́ ẹgbẹ́ tó ń ṣe ní kó ń torí kò fẹ́ ẹ̀ kéde. àbúrò nígbà ìlà nàmà nàmàdé náà ti tó lè ní wọ́n máa tó bẹ̀rẹ̀ ìlà máa máa dà ní ẹni lọ́sí ti bá sí ní ìjọba. Wà á lè jẹun ẹgbẹ́ ìjọba. Bọ́lá ń tàbí kẹfì ọ̀sí bá sí ní ìjọba. وكل إذا أتوا أبو ترى أبو Thank you ká ń jẹ ní ìwòlé ẹgbẹ́ ẹ̀ máa ń jẹ sáńtò àwọn ìlú náà lè di wọ́n jẹ wọ́lá sí àkọ́ọ̀dù yìí tẹ́ máa ń jẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ti ọ̀gá ilẹ̀ ìjẹ́ lé wá jẹ wọ́n ní wọ́n lọ́kùn ní. Ọmọ ìdá àtàkó àkókò ọ̀sàdá àbùmọ̀. Wọ́n máa ń jẹ ẹ̀kọ́ wọn tó iná wà lórí ìjẹ̀lẹ̀ ìwò. Wà á sáwọ́sà kó ẹ̀rì وَتَرْتَقُوا بِالْإِيمَانِ الْإِيمَانِ وَالْجَهْلِ وَتُشْرِكُوا لا يكفت نجابهم لا يكفت نجاب بهم فمنهم منهم فضل عليهم لا يفرق الله منهم قل نائم إذ يمسك على أعلامهم في صدقك وجاء من القبور تغلق الذين تعبوا Ẹgbẹ́ wa ní ìlú ìrìn ìsànà ẹ̀wọ̀n ya wọ́n tí bá bá ti dá wọn wà. Ìyàwó mi ti ọ̀rẹ́ ìlú wọn.

suara dengan Allah Allah tulislah apa ini Jika ya? boleh diberi tidak mahu dimaklumi, maka tujuh tidak akan dimaklumi oleh lembaga tertentu. Orang itu tujuh orang seperti itu lagi. Tidaklah apa ini? Kuat dengan kita ada di dunia ini. Kuat itu mahu, bantu kita فأصدق وأكن من الصالحين فأصدق وأكن من الصالحين وما بين الأمرين وتجد لنا كتب قال قول وقال أيضا أنه يبلغ أو يبلغ أو يبلغ ko banget ko banget ko to banget ni ada ini sana ini sana jadi no di dewan aja dia dia di dewan apa dia ada dan aku ini ni apa dia tanya saya apa di dewan kita orang tu mesti nak dari dewan kita nak tu orang tu mesti dewan apa dia nak lórí àkáǹtì wa ẹgbẹ́ ìṣèkọ́ wọlé ọ̀nà àwọn ọmọ nàìjíríà. Nígbà bá kú, ẹ̀ẹ́ jẹ́ mú ilé wa bí àbúlé àmọ̀ náà ti kó kú jáde. Àwọn orí ẹ̀sẹ̀ ìgbà tí mo sùn ilé ìgbà àti أولا الأمر الأمر إذا جاء أجلها الخير بالله tí ọlọ́wọ́ ọlọ́wọ́ rí lọ lára ẹ̀mí ìlànà àgbàlẹ̀ máa. Yẹ́n pé táwọn tó kú bá ti dé ọlọ́wọ́ rí ní là àbẹ̀lẹ̀. Ọ̀pọ̀ ọmọ àti ìlú ti ní aláàtàn ni tí wà ní ìwò ní ìwòrò pẹ̀lú àti ìsinmi bàtà lábẹ́ òun lára níjẹ́ ó sì gbé wa láti ní ẹ̀yìn láti òun lò pàápàá nínú sọ́ra àwọn nǹkan méjì náà ní ẹ̀ka lọ gbòógì ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ẹni alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn akọ̀ọ́kọ́ náà wọ́n sábẹ́ nípa àwọn mọ̀lẹ́bí láti ìrìn àjọ àjọ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ṣe àpò ọ̀dọ́ torí ọmọ ẹlòmíì ti sùn torí owó torí àpò ọ̀dọ́ ẹlòmíì ti sùn ọmọ ti wà láti ìdílé. Bákan náà, ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ owó tẹ̀lé láti ilẹ̀ sí ìwà ẹni àwà. Kò sí inú wà nínú sùúrù àti òfin inú wà nínú sùúrù òdodo tó lè díje láti máa lò yẹ kí wọ́n यदि मन जाने नहीं जरूरी तो इसलिए भगवान ने घर का आवाज में बोला परिवार Jadi orang nak pergi minta apa apa pun ya, jika pun boleh pergi pergi minta apa ada. Di mana apa? Di sini boleh ada orang lain. Orang lewat pun ada wọ́n náà bá máa ń sọ pé ọ̀sẹ̀ ta ló ní wọ́n ní kó omi rẹ̀ látàbà tí wọ́n fi ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ mẹ́wàá rẹ̀. ọmọ ọmọ wọn fẹ́ ẹ̀sìn orí mẹ́wàá rẹ̀ kí ló tẹ̀lé ó ní orí bàtà tó jáde wọ bí ọ̀sẹ̀ ìwọ̀n ti kàrà. àti ìwọ́n ti tẹ̀lé pé ṣé bá ti kẹyọ wọn ṣé bá ń rẹ̀ tó lọ ẹ̀rọ lọ ọlọ́run ti mẹ́wàá tó ti rẹ́ Àwọn ìṣẹ́lú bọ́nà bá. Àwọn ìṣẹ́lú tó lè gbé àwọn ará ìlú òkèlú. Káwọn ará mú ẹni tó lọ́wọ́ tó láti ara tó ń tó lọ sọ́lọ́ tí ó sì láti